له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ غفار ليبلغ فهو ما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀nyín ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa àgbàṣàmùsì dín ní títù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ̀wọ́ rẹ̀ pé kí ẹ̀sùn rẹ̀ ló máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ lábúlé séríkì ògbómákin àwọn alfáà wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà al-imam dr ishaq abbalore muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀mọ́báwa kan lọ. alhamdulillahi alladhi bi ni'matihi ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه واهتدى بهديه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم عباد الله الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba alhamdulillahi ọba tí adúpẹ́ fún o náà ni ọba kan ṣoṣo ilé tí ó pa wá láṣẹ ìtànṣe lọ́wọ́ yìí ọba tó ní kí a máa sìn ún lára àjọsìn eléyìí tó lábọ̀ wá lọ́rùn pé ká ṣe ó náà ní ká máa kírun. ṣàkàrọ̀ náà kà Maulana àlámà fàbìtàgò. lára àjọsìn náà ní ká gbà rẹ̀ yìí tọ́lọ̀ wọn bá ní ká gbà yìí ó kàn pa láti ká ṣe yóò fi dọ́là ni. ṣàkàrọ̀ náà kà Maulana. àbí wọ́n rò pé irun àtàwẹ̀ dọ́là ní ká gbà yìí bóyá ó láǹfààní Maulana náà o. Ah, Àdúpẹ́ fọ́lọ́run ọba náà o. Àlámà fọ́dítà o. Bí àwọn àǹfààní tó ṣe fún wa yìí. Lẹ́nà mìnà lẹ́kọ̀ọ́ irọ́ ti wà lẹ́bàárọ̀ káàdì. Àlẹ́nà mìnà lẹ́kọ̀ọ́. الخيرات والبركات oríṣiríṣi àwọn ìkẹ́ ìbùkún lónìí ràn án tí wọ́n lọ́wọ́ ọba tó fi kẹ́ wa tàfi láǹfààní àti wà nínú ọjọ́ olóríire tàfi mọ̀ ẹ́ lọ́ba tó dá wa tí kìí fi ń ṣe tó dá là ń sìn tí kìí fi ń ṣe tó dá là ń wárí fún tó fi jẹ́wọ́ tó dá wa náà ni àyàndá ara wa fún àwọn bẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá nínú àánú rẹ̀ nínú ìjọ kan rẹ̀ Apádà sí aburú tààfi ní mọ̀ ẹlọ́lọ́wọ̀n ọba wa máa má fi kàn wá o. Wallahu fil ardina, wallahu fis samaa. Allahu akbar. Wallahu ma ahla sana'u wa ashhabu. Wallahu ma. أحلى فناء وأشهاء هو الله في الأرضين هو الله في السماء ọba tá sọ náà lọba tí ń pàṣẹ gbogbo tí ń jẹ́ ilẹ̀ méjèèjì tó wọnú ara wọn tọ́lọ̀ wọn Allahu fil ardina, huwa hayakumullah bàbá máa ṣàlàyé rẹ̀ lómi lè nọ́nà níbẹ̀ nínú ilẹ̀ méjèèjì rárá kò sí inú ilẹ̀ onípàṣẹ gbogbo ilẹ̀ méjèèjì. Huwallahu A ardi. Àti gbogbo tí ń bẹ lórí ilẹ̀ náà. Huwallahu fis náà wà nínú sọ́mọ̀ lókìkì lọ́hùn. Allahu ma ahla Ọlọ́run ọba yìí náà ni ọba tó ní àwa náà tá à Òun náà ló náà wọn Òun ló làwọn tá à ń sìn. Òun náà ló náà wọn tí wọ́n kọ̀ tí wọ́n sin tó dá. خلق العرش والكرسي والسماء وخالق ما تحت الجميع وأعلاه وخالق ما تحت الجميع وأعلاه lẹ́yìn náà وللني sàfi wọlé lónìí lẹ́yìn náà sọ̀rọ̀ àlékún aláwọ̀láwọ̀ ọba الله ànábà Muhammad sallallahu alaihi wa sallam àmì ọlọ́run àlékún yọ́nà rẹ̀ kó bá ṣí fún àwọn aṣíwájú wa tí ṣe àwọn sàhábà nínú àwọn àmì ọlọ́run àlékún àgbọ́yé ẹ̀sìn àti gbèsè ayé rọrùn kọlọ̀kọ́ fi ṣìkẹ́ fẹ́nìkan kan wa káàbọ̀ lónìí sórí ètò ètò yín ìkè òdodo a ti ti dé lọ́dún iná nìyẹn bá ṣe ń dé àwàyé náà ni pẹ̀lú yín ní àná àná náà láti bẹ̀rẹ̀ tó wa ní ìtàfin ṣàlẹ̀ fún wa nípa tó ní ṣe pẹ̀lú káfarabalẹ̀ ká gbọ́ ànásílẹ̀tì tòlítọ́ọ̀lù ká má fi fẹ́ẹ́nu ṣe jọsìn torípọ́lọ́wọ́n bọ̀ ní gbàǹtẹ̀yàn bá fagídí ọkàn ti fẹ́ẹ́nu ṣe adẹ̀dúpẹ́ fọ́lọ́run pé gbogbo olóríire náà gbọ́ gbà onífẹ́ẹ́nu náà takú pé ẹ̀yin lẹ́mọ̀ lóun ṣe àwa ò lẹ́rọ̀ sọ lórí ti ẹjọ́ káṣà máa ṣe wà tuntun ẹ̀ká dẹ̀ máa pàjọ́ àná ẹ lọ́wọ́ pé kọ́ lọ má jò kú sínú sínú mi ni máa ṣe yìí torí pé ńgbà tí wọ́n kì í ṣe mọ̀lẹ́bí fèrè àwọn ìtì ẹ̀ ṣe wá le tó yìí ṣé bó gbọ́ póríkì fèrè àwọn ìta kì í jó ní ẹni wọn bí hadithu ẹ bá kọ́ra ẹni eré ọ̀rọ̀ tí nìyẹn bó ń ṣe fẹ́ ṣe tó ń rèé kó má jẹ mi kó má Ramadan ti ti wá di ti àkìrà pé a kó رمضان يا شهر صيامي ìjẹ́wá sọ ní tàǹtì rọmọdọ́n ni. àyà rọmọdọ́n. ilé rọmọdọ́n ta bẹ̀rẹ̀ rẹ̀. yà ṣàkàrà síyámi. ilé ìtàǹtì ẹ̀ǹgbẹ́ pàtì wà ní akúntì wà náà náà ni àbí. yà ṣàkàrà síyámi. fún kankan mọ́nà ojú pàtì wọ́ náà. àti ìdààmú káfíìrán kò là dùnúbí. wọ́n dé lẹ́ni tọ́lọ̀ kúlà bùnú bí. oṣù rọmọdán ni náà ni oṣù kan ilé iṣẹ́ ọlọ́run bá fi jẹ́ àmọ̀ yìí kó òun wá fi pa ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀dá rẹ̀ ni. màjí ìkúkà fi dùnà ṣàròfò ní àgbìmọ̀. ìṣeré rọmọdán lọ́dà rẹ̀ dá. màjí ìkúkà fi dùnà. dídé tí ọlọ́run bá ní kéré rọmọdán di wa bá wa láyé. ṣàròfò ní àgbìmọ̀. ìjì ni fún gbogbo àwọn ìwé tá à ń ṣẹ̀mí ń gbà. wàyí fífi ká sálámà tó lè lè kọ́ lóbi. ọlọ́run tó wá fi oṣù rọ̀mọ̀dọ́rùn tó wá fi ṣe àlàáfíà fún gbogbo ẹ̀mí lásìkò délẹ̀. wàyí fífi ká sálámà tó lè lè kọ́ lóbi. masha allah tabaraka allah. wà fi ká lọ́ọ̀gùn yá sọ̀rọ̀ kò lásán àbí. nígbà yìí ní oṣù rọ̀mọ̀dọ́rùn yìí ọlọ́run máa fi ń jẹ́ kí gbogbo nǹkan rọrùn fún wa. fi ká lọ́ọ̀gùn yá sọ̀rọ̀ kò lásán صعدين gbogbo tó nira gbogbo àwọn nǹkan tó le tó àtìpó kíní kan tí rọ̀mọ̀dọ́ ọ̀nà bá ti dé ẹnìkan ẹ̀ tó ní gbọ́ kẹ́nìkan tó kígbe àtìpó mọ́. likuli nasi ajiru kaka li hububi likuli nasi ajiru kaka li hububi. àwọn ẹ̀sán tí ń bẹ nínú oṣù fẹ́ni tó gbà fẹ́ni tí ń gbọ́ tó gbà fẹ́ni tí ń gbọ́ wà sí fẹ́ni tí ṣe wà sí fẹ́ni tí ń gbọ́ fẹ́ni tí ń gbọ́ rẹ̀ àwọn ẹ̀sán bẹ́dà gẹ́gẹ́ bí ajírò kàkà ilẹ̀ ṣòbó bí ó dàbí kí ọ̀nà fẹ́ máa ka hóró rẹ̀ sì ní kankan ni ó ti pọ̀ jù ní kankan. ajírò kàkà ilẹ̀ ṣòbó bí hilaluka oṣù rọmọdán tààfin ọ̀nà ọ̀mà lébi ládàá. bẹ̀rẹ̀ tó lé lókè rẹ̀ sáyé. ọ̀mà lébi Àmàlìbìláàdá. Ọlọ́run tí o ní kí ló ń ṣẹlẹ̀ gan-an. Àmàlìbìláàdá. Fanumọ́ gbé tẹ̀gàn kú. Bìláàlù kàtà àti ọ̀nì àmàlìbìláàdá. Àlejò awọ̀ kìlú mọ̀ ní Ramadan. Bìláàlù kà. Ẹni tí ìrètí rẹ̀ náà mọ̀ kó ti dé. Sáàtì ọ̀nì àmàlìbìláàdá. Ẹni tí àlejò yẹn pàápàá tàlejò yẹn bá dé òǹkà mọ̀ pé àlejò yìí ti dé Ramadan nìyí. Bìláàlù kàtà bilada. Ṣé tẹlifíṣàn mọ̀ pé Ramadan ti dé? Amali bilada. Àwọn tí wọ́n tààrẹ̀ sí mọ̀ pé Ramadan ti dé. Amali bilada. Àwọn tó ń tẹ̀wà tó ń ta gàrí mọ̀ pé Ramadan ti dé. Hilaluka sati'un amali bilada. Ṣé Ramadan bá ti dé àwọn transporters náà mọ̀ pé ah, oṣù Ramadan ti dé? Amali bilada. Ara gbogbo olú wa balẹ̀. Hilaluka. Àti àwa wà nínú ìlú gbogbo àwọn ilé ìbàjẹ́ àwọn awá kúta. ìlàlúgà wọ́n sáàrọ̀ ọmọ sí ẹgbẹ́ léyìn. sáàtì ọ̀nà àmà ìlèbè ládàá. mo fi sárágbádá bọ́ sí yàgùyà tó wọ́n ní oṣù kan rọ̀mọ́dọ́ ni àwọn òní mu sí Allahu Akbar. ìlàlúgà sáàtì ọ̀nà àmà ìlèbè ládàá. báwo ni o bá ṣe dùn tó bóyá tó gbogbo oṣù dàbí oṣù rọ̀mọ́dọ́. ìlàlúgà kò dé bílífù ádìmínà lè kúrò bí lè tẹ́níwìrì lífù ádìmínà lè kúrò bí. Tí Rọ̀mọ́dọ́nù bá ti dé nínú tí ẹ fi máa mọ̀ pé Rọ̀mọ́dọ́nù ti di sí Kàlúwà sí. Ẹ̀kọ́ máa débi káwọn èèyàn ẹ̀bùn lọ́sùn, ẹ̀bùn lọ́sìn, ọ̀n gbé ẹ̀sẹ̀ káàkiri, ọ̀n gbé owó ẹ̀wà kiri, ọ̀n gbé òróró fáwọn èèyàn, ọ̀n

ìrẹ́ oṣù àlùbáríkà tí yàn máa tààrà àzáhàlá akírànwọ̀dọ́nà káàbọ̀ wà ní owó kàkọ́ dìbà dáadùnà lè àyòbí wà ní owó kàkọ́ dìbà dáadùnà lè àyòbí ṣọ̀rọ̀mọ̀dọ́nà tí ó pé dídé tó dé yìí ó kọjá kí yàn máa fẹ́ ní àbùkù kan pé kí náà ń ṣe nínú rẹ̀ gan-an alhamdulillah ìmọ́lẹ̀ tó kó dé ìmọ́lẹ̀ tá a lè lò tán ni an bẹ ọlọ́run bá nínú àánú rẹ̀ púpọ̀ rírí àtàbárkà àti yìí àti dùnú ìtọ́lọ́run bá tó kó sínú ṣọ̀rọ̀mọ́tọ́ ní fún wa kọ́lọ̀n jẹ́ kó gbé ní kálukú wa kalẹ̀ jùmọ́ náà ni ọlọ́run bá ṣàdéhùn kíkà náà bí sọ fún wa sọ̀rọ̀ pé ọlọ́run a máa bọ́ okùn ẹrú okùn ná kúrò lọ́rùn ẹrú nínú ṣọ̀rọ̀mọ́tọ́ ní lójoojúmọ́ ọlọ́njọ́ àti ní àtẹ́yìntẹ́ ń gbọ́ mi tá àgbà fọ́lọ́run àti jíṣẹ́ rẹ̀ ṣe wá nínú ẹni tí ọlọ́run máa bọ́ okùn ná kúrò lọ́rùn rẹ̀ o má jẹ́ wọ náà májà jẹ́yà oríṣiríṣi àwọn àǹfààní àwọn àǹfààní kò ṣeé kàtán bó ṣe dé ní ìsìn ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí jìnà ṣe ṣetán tó jẹ́ ògbóǹtarìgì ọ̀daràn eléyìí قال صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة Ànábì ní tó bá fi di pé Ramadan ti bó ṣe dé yìí. Futihati abwabul janna. Ọlọ́run á pàṣẹ fún àwọn màlẹ́kà pé lọ ṣálẹ̀kùn àlùjọ́nà ẹ lọ ṣí kalẹ̀ ẹ lọ ṣí kalẹ̀ ẹ ṣílẹ̀. Waghlaqat abwabun nar. Ẹ̀wá ilẹ̀kùn náà Ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ á ní ẹ lọ tìyẹn pa. Azul silatish.

kọ́nà má ṣe ní àti ẹlọ́mọ lẹ́yìn ṣe fọ́n. àmín. àwọn tó pàtàkì tó yẹ ká mọ̀ bí Ramadan ṣe di tí a ń wà nínú pọ̀pọ̀ ṣiṣẹ́ rẹ̀ báyìí wọn náà ni bá a ti ti mọ̀ wípé ìjọsìn kan lòun náà jẹ́ bí mo ṣe sọ fún wa lánàá ìpè rúkìnnà min arkani hada din òun ni oṣù Ramadan jẹ́ a dẹ̀ sọ fún wa pé a gbọ́dọ̀ ṣe sùúrù ipò orígun kan nínú orígun ẹ̀sìn wa ká ṣe sùúrù ká gbọ́ bó ṣe yẹ ká ṣe é látọ̀jọ́ ẹni tí ọlọ́run bá rán sí wa ó dẹ̀ ti ṣàlàyé rẹ̀ bá ti máa ṣe gbàfọ́ ga ẹ̀ kẹ́gbà fẹ́ni tọ́lọ́run bá bá gbọ́ láfún sọlítọ́ọ̀nù náà lẹni tó ní ànásínẹ́sì yẹn lẹ́nu àbí ọlọ́run kọ́ lọ́n bá jẹun ṣe sọ ọlọ́run bá túbọ̀ má jẹ má takọ ẹni tọ́lọ̀ ń bá fi síwájú kó máa dìgbà tó bá kàn yẹn káyé máa ń kọ́lọ̀ máa yan àwọn alátakò lẹ́nìí ní tiwọn. kullu amali ibni Adama lahu. anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ní gbogbo ìjọ ti sọ́mọ̀ anábì ara ń bá ṣe. lahu. ọ̀rọ̀ nìkan rẹ̀. alhasanatu bi ashri amthaliha ila sab'imi'ati di'fin. iṣẹ́ sẹ́yìn bá ṣe ẹyọ kan aṣọ anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ní mi àti ìbíyìn ìfín. títí ọlọ́run tó máa ní kí ládàá ẹ máa gbèrú á máa gbèrú á máa gbèrú á máa gbèrú tó fi máa di ọgọ́rùn-ún méje. yàkúlù lọ́hùn àìsàn ìwàjà ńlá ìlà síyá. arábìnrin ọlọ́run wa ń sọ fún wa pé nìkan ẹ yàtọ̀ ó pé ládàá gbogbo ń lọ. ó ní sọ fún wa pé òun lòun ní ààrẹ yìí lòun ká. nà jíjí ìbéhe. òun lòun mẹni tó gbà á òun lòun mẹni tí ò gbà á. iná òun tọrọ kájà wá tẹ̀gùn wà tán ó sálà rẹ̀ fẹ́ gbà Allahu Akbar ó fi pamá ó pọ̀ kọjá ń sá máa kéde rẹ̀ ọlọ́run ò kéde ẹ̀ ó kéde àwọn iṣẹ́ tó kù àti ládá tó wà ń bẹ̀ ó wá fi tààrẹ̀ pamá wórí irété mi àti ẹ̀ṣì ó gba rẹ̀ ọba tó lẹ́sàn wá ọlọ́run pàtàkì ààrẹ̀ ó pàtàkì aláàrẹ̀ débi tó kò sọ pérú وأنا أجزي به فإنه ترك شهوته وطعامه Wákọ̀ tí ọlọ́run ọba sọ fáà náàbì sọ, tí ànábì sọ lẹ́sà sọ fáà kọ́lọ́run ọba rẹ̀. Fàínà ooo. Wọ́n ọlọ́run ọba sọ wípé. mi fi àwọn oríṣiríṣi àwọn nǹkan gbádùn kò súnmọ́yàwó gbogbo tó fi hàn jọ ẹ̀ láì, ó pátì, ó yàgò fún. wọ́n tàn àmọ̀ hó. kò súnmọ́ jíjẹ mímu. min ajili. min ajili nítorí èyí ọlọ́run. Allahu akbar. sàhàwátà wàtà àmàhù mi ní àjílì. ṣé o ti gbọ́ báyìí tó bá jẹ́ pé torí ọlọ́run ló ṣe gbá ní o sísà má gbàwẹ̀ sórí dájú eh, brother má gbàwẹ̀ sórí mọ́mì má gbàwẹ̀ sórí àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ìwọ náà má gbàwẹ̀ torí ọkọ ẹ̀ ìyàwó ẹ má gbàwẹ̀ torí ọkọ yín ẹnà ẹ má gbàwẹ̀ torí ìyàwó yín ẹ má gbà torí àfọ yín ẹ gbàwẹ̀ ti torí tọlọ́run torípé ń sọ́nà ọba ní kànáà bí sọ fún ẹ̀sọ́ ẹ̀sọ́. ìnáwó tárọ́kà ṣáhàwátà wàtọ̀ àmàhùn min ajílì. ó ní nítorí tòun ọlọ́run ọba ló ṣe gba jíjẹ mímu àti gbogbo gbádùn tì. lè sọ ìmí fọ̀rọ̀ ṣàtà. anábíwá ní dùnú ńlá méje kan bẹ fún ẹni tó bá ti ń gbá rẹ̀. fọ́rọ̀hátù ní ẹ̀ńdà fi bèrè he. àkọ́kọ́ nínú dùnú náà aṣọ alábàápàdé rẹ̀ láyé. fọ́rọ̀hátù ẹlòmíì nínú dùnú ọjọ́ gbogbo àti àwọn ló máa lọ sálábàápàdé rẹ̀. farhatun ní inda fitrihi. àkọ́kọ́ tó máa rí nínú dùnú táyé òun náà ní inda fitrihi ìgbà tó bá fẹ́ túnú gbogbo ẹni tó bá gbàgbẹ́ tó bá dàsìkò ṣínú inú èèyàn á dùn kò sí ni èèyàn máa dùnú pé ah mo bàjá akó àbájẹ́ ìní alhamdulillah kò sọ kálẹ̀ tè ní ah, àwọn bàbá wa tàná àwọn bàbá yẹn ah, ah, ọlọ́run kó bá wa kẹ́ wọ́n o ọlọ́run bá wa kẹ́ wọ́n o ọmọ bàbá yẹn láníyàn rí ó dẹ̀ fara ṣe ẹ̀sìn. kí wọ́n fún wa amọ́kùnrọ̀ bí ọ̀bọ̀ olúwa sí kẹrù kí wọ́n fún wa amọ́kùnrọ̀ bí ọba olúwa sí kẹrù. àwọn bàbá wa dáadáa tí wọ́n sílọ àtàwọn ìyá wa dáadáa tí wọ́n sílọ tí wọ́n ti lọ yìí ọlọ́jọba bó ṣe ń kírun bó ṣe ń gbààwẹ̀ bó ṣe ń farabalẹ̀ bó ṣe ń jókòó sínú ilé ọlọ́run ìwọ gbààwẹ̀ látàárọ̀ ṣúlẹ̀ fóònù náírà yìí fíìmù náírà yìí táàbẹ̀ ni wọ́n gbà yìí oorun ni eré ipá ni àwàdà ni táàbẹ̀ náà ni la ilaha illallah ó tún fẹ́ sínú ó tún mẹ̀lẹ́ ìwọlá yí ẹ̀ la ọlọ́mbà kí àwọn bàbá dáadáa yìí. jẹ́ wọ́n fún wa aláhùrọ̀ bí ọbọ̀lúwà tí ń kẹrù jẹ́ wọ́n fún wa aláhùrọ̀ bí ọbọ̀lúwà tí kẹrù.

lọ bèèrè lọ́dọ̀ àwọn tí wọ́n bá nímọ̀ jìlẹ̀ nípa àwọn oríṣiríṣi tá ń jẹ tá ń mu ó kọ́ dé tá ń jẹ nínú àwọn tó wà nínú oní glucose oríṣiríṣiríṣiríṣi tó ṣàǹfààní fara gbogbo ẹ̀ ló wà nínú tamuru ìyẹn dé tá ń jẹ ẹ̀jẹ̀ mínú ó nà ánábì máa ń jẹ tútù rẹ̀ tí ó bá ti rí ajẹ gbígbẹ tí ó bá ti wá rí hasawasi mi máa ì wọ́n afa imam mo bẹ̀rẹ̀ ẹjẹ́ àdójúṣẹ́ fún àwọn èèyàn kí wọ́n mọ pàtàkì ń tàn sọ yẹn àwọn èèyàn náà rí fún àwọn èèyàn ara dẹ̀bí nù kẹ̀tíkẹ̀tíkẹ̀tíkẹ̀tíkẹ̀tí ìmọ̀mù sí dẹ́bí ni wà lẹ́mẹ̀ ó wà títún wà lẹ́mẹ̀ ẹ wà rà ẹ̀rẹ̀ ha fáwọn èèyàn jẹ́. lè sọ ilé ìfarọ̀ hàtà ní ìfarọ̀ hàtún ní dàbí ìsirin yìí àwọn sáàrẹ́bì ní àmọ̀rẹ́ nígbàtàwà tó fẹ́ túnú àwọn oríkìíríṣì oríire pé a fẹ́ túnú ìdùnnà ara èyàn máa yá inú èyàn máa dùn aláwẹ̀ tó ti gbàwẹ̀ látàárọ̀ inú àwa dùn aláwẹ̀ lè wẹ̀ o pápájúlọ lásìkò tí òòrùn yẹn ń ṣe bákanbákan yìí ó bá ìrọ̀nà ń pa o anájà máa dá omi sórí tó bá gbá rẹ̀ sọ́lọ́sọ́lá omi ò kí penetrate wọ inú ara kó wà lọ bọ́ sínú okùn ẹ́ má jẹun ṣì nǹkan mí sọ fún ẹ tó wá jẹ́rọ̀ lẹ́tọ́fẹ́ sínú farahatu ni ń dá fi tìrìyé wà farahatu ni ń dálẹ́kọ̀ yíwọ́ fi hì ìdílẹ́lẹ́ kejì sánàbí sọ̀rọ̀sọ̀rọ̀ àmì ọlọ́run jẹ́ àmọ̀ fàlàrẹ̀ ní wà farahatu ni ń dálẹ́kọ̀ ni ń tó bá tún pàdé ọlọ́run ọba rẹ̀ inú rẹ̀ á dùn, pírípá láàrin á fi dúnú jọ gbẹ̀rẹ̀ kíá

àwọn eléyìí yọ gbẹdẹ kí a mọ gbàwẹ gbàwẹ nìkan àwọn tó máa gbàwẹ yẹn wọlé arábìnrin nígbà tí wọn bá ti wá wọbẹ tán ìyẹn bá bọrọ yá ni àwọn ẹsìlẹ fún mi pa ẹni omi ò sí lè wọ bí ma àwọn aláwẹ la fi gbé kalẹ̀ fún kì í ṣe sájá tẹran Allahu akbar Allahu mo dúpẹ́ fọ́lọ́run tí mo gbà rẹ̀ o. wọ́n lọ kòló fúnfà mi sọ ìmì àtúnyàbò ìdánlọ́ọ̀hì mi rí ìlè mi síkì. ó wá gbà rẹ̀ látàárọ̀ ọ̀fẹ́ súnù ló bá wá lọ gbàtà àsìkò ṣe ní túgbà náà ló wá lọ mú toothpaste ó wá gbọ́n ṣẹjọ sórí brush ló bá bẹ̀rẹ̀ sí fi fọ́nù ṣùkùṣùkùṣùkùṣùkù àbúwá lọ fi pákó bẹ́ẹ̀ nù. Ọwá lọ bẹ̀rẹ̀ sí fọ ẹnu ẹ̀dà nù. Anábì ní òórùn ẹnu aláàrẹ̀. Àdàkọ̀lẹ́ fọfá mi sán ìní. Ó ní òórùn ẹnu aláàrẹ̀. Àtúnyàbọ̀ ìndàlọ́hì. Ìtàkọ́sọ ẹnu aláàrẹ̀ ti takọ́sọ ẹnu rẹ̀. Àtúnyàbọ̀ ìndàlọ́hì. Ó ní ọlọ́run ọba fẹ́ràn rẹ̀, ó dá lọ́dọ̀ ọlọ́run ọba ju. Mẹ́rin hìlì mi sí kí. Ó dá ju òórùn àdìmí sí kí lọ. Àtúnyàbọ̀ ìndàlọ́hì mẹ́rin hìlì mi sí kí. Ká àwọn tó lè bàrẹ̀ jẹ́ tètè máa ò kó má lọ ṣẹlẹ̀ sí ẹ tó dẹ̀ ní mọ̀ bàrẹ̀ rẹ ti bàjẹ́. mo fi ṣe dáadọ́ sọ́ọ́mì. díẹ̀ nínú ẹ̀kẹ́ gbọ́ lónìí. a lè jẹ máa òfin fọ́rọ́ jí. má jẹ́ kí ara gbé ẹ lọ́sùn ààrẹ jìnnà síyàwó ẹ̀ jìnnà sọ́kọ ẹ̀ tí ẹ bá ti ní pàdé lọ́kọ láya ààrẹ ti bàjẹ́ àbíkẹ́ ẹṣin tó ṣokùnfà ara wa gbé tara wa ń wẹ ọwọ́ ní àwọn ọ̀jì kan lára tó wá mú kárẹ́ máa wá ṣe bákan tí wọ́n náà fi wá rí kó di dàkára lọ́kùnrin àbí lóbìnrin àwẹ̀ ti bàjẹ́. ìzálù ìmọ̀ní sí alákìlú wa ṣoríbù. ẹlẹ́ẹ̀kejì nínú tó tún bá àbẹ̀jẹ́ náà ni kéèyàn mọ̀ ọ́n mọ̀ jẹun. mo dá àmì tó bá ti fi mọ̀ ọ́n mọ̀ jẹ bó kí nǹkan náà kéré tó àwẹ̀ ti bàjẹ́ lábẹ́lábí tá a dé yìí náà máa ṣẹlẹ̀ sí ni lórí irun tó bá ti mọ̀ ọ́n mọ̀ jẹ nǹkan lórí irun àbò mọ̀ ọ́n mọ̀ mu nǹkan lórí irun irun ẹ̀ ti bàjẹ́ òun kírun lọ́wọ́ ló bá rí pé ẹranko ha sí ẹlẹ́nu ọba fi yín yọ òfin ahọ́n àti yín òfin gbé jáde ọba gbé jáde ọba lọ mi ó ti mọ̀ọ́mọ̀ jẹ ó ti mọ̀ọ́mọ̀ mu lórí irun nìyẹn o èèyàn kí mọ̀ọ́mọ̀ jẹ èèyàn kí mọ̀ọ́mọ̀ mu lọ́sàn-án àwẹ̀ náà ó jẹ sàhórì tán ló bá kí ó súnbẹ̀ tán ló bá ló bá fẹ́ ló bá fi ahọ́n gbá ṣíkì yẹn yọ níkọ̀rọ̀ ẹ̀kẹ́ ló bá lọ bó ti já rẹ̀ o. Lẹ́kìn ló ṣe orúkọ mọ́tò ẹ̀mí Ló bá ṣẹlẹ̀ sí ìyàn kọ pé kò wá. Fáyín kánà náà sì á fásì á mọ́kò fàáyín. Ìmọ̀tò kó mọ̀ ọ́ kàn. Àdébìnrin máa ná sí ẹ̀fọ́ akálà ọ̀ṣẹ́ máa tó àmọ́hù Ẹni tí ò wá mọ̀ tó wá gbàgbé wá jẹ àgbo mu, àdébìnrin kò máa bá rẹ̀ tiẹ̀ lọ kó mọ́ níyẹn ó ní ọlọ́run fẹ́ fún léyìn yóò fún níyẹn mú bónọ́sì ní àtọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n ṣé o máa bó mọ̀ ìwọ náà ń mọ̀ lọ́kàn ara rẹ̀. ìsọ̀rọ̀jù dàmì. bákan náà sẹ́jẹ̀ bá ti jáde lára nínú ààwẹ̀ lẹ́jẹ̀ tó ti já sí pé ìwọ náà mọ̀ pé ah, ẹ̀jẹ̀ ti jà lára ẹ̀ nìyí kì í ṣe pé ẹ̀ ń gé àlùbọ́sà lọ́wọ́ ọ̀bẹ wa gé ẹ lọ́wọ́ ẹ̀jẹ̀ wa rárá ya tiri wọn náà ọ̀bẹ mi ti já ọ̀bẹ jẹ ẹ̀ mọ̀ pọ́nẹ́jẹ̀ ti jáde lára nígbà tí mi fẹ́ gé àlùbọ́sà. àbọ̀ màmá ṣe ara ẹ̀ tí ó gbá nílé àjọ ṣe nǹkan mí torí ìdí èyí irú ẹ̀jẹ̀ kékeré léyìn kọ́ là ń sọ bí kéèyàn lọ díjà kéèyàn dégò kó ṣe sí jáàmà àbí kéèyàn lọ ṣe tàbáwọ̀ dàn kó lọ donate ẹ̀jẹ̀ irú àwọn eléyìí ní ìṣẹ̀ ẹ̀jẹ̀ tó ti lágbára ni tó bá ti ṣẹlẹ̀ sí ẹ àwẹ̀ ti já àbí kẹ̀ ẹ̀jẹ̀ menstruation wa ẹ̀jẹ̀ menstruation wa tó bá ti wá báyìí àwẹ̀ ti lọ bákan náà ẹ̀jẹ̀ ìbímọ òun náà wá àwẹ̀ ti lọ kódà kò bá ku ìṣẹ́jú kan kóòrùn wọ̀ tí ìkan ẹbí ṣẹlẹ̀ àwẹ̀jọ́ náà ti lọ. àtàkọ́ iye o. bẹ́ẹ̀ náà ni ògbọ́dọ̀ máa lọ tọ́ bọ̀nà fún kó máa lọ bì tó bá tó wáyé bì àwẹ̀ ti bàjẹ́ ṣùgbọ́n tí èdè bá gbé ẹ tó bì kì í ṣe wọ́n lọ wá ṣánú kó máa bá àwẹ̀ lọ ni. bákan náà nínú tá a tún gbọ́dọ̀ mà òun náà ni ìsọkúsọ ìgbọ́kúgbọ̀ irọ́ ọ̀rọ̀ àlùfàǹṣá àbí kí àwọn azọ́pẹ́ wo àbẹ̀yẹ́sẹ̀ ti tó ń jáde sáàmì tẹ̀sí ó dákun oúnjẹ máa terminate àbẹ̀ tẹ̀ ní ìtọ́bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ti terminate àbẹ̀ automatically torí ẹ̀ ẹjá mójútó ń tàn ṣe. yuqabilukum Ramadan shahrul karamati. ká má gbà wípé oṣù àpọ́nlé ní oṣù Ramadan. aláfàṣẹ́rìndó lè sìn yá mi bí khamsatin. gbogbo ohun tó yẹ ká palẹ̀ mọ́ kalẹ̀ yá palẹ̀ rẹ̀ mọ́ ẹ wá gbọ́ márùn-ún nínú sẹ́ gbọ́dọ̀ palẹ̀. fàfihì siyamu an yakuna ibadatan. wọ́n ti tẹ́sí báyìí ní bẹ̀rẹ̀ báyìí ká tètè àgbọ̀. níwájú yìí ilahi al-arshi laysa torí sọlọ́run má gbà nítorí pé a máa ń gbà wẹ̀ nínú ilé wa àwọn dáàdì náà ọmọ mi àwọn àbúrò mi. wọ́n mi máa sọlá tó ìlànà tó gbọ́ fìlì bí tẹ́rùn kì í ha. wọ́n dẹ̀ fìrun ṣeré bó ṣe ń gbà wẹ̀ yìí o mójútó òrùn. fàháfi gbàwẹ̀ tí ò kírun. fàháfi bọ̀ọ̀lá ọkọ ti ha fún mọ̀nà fúlẹ́tẹ̀. tó bá wá ń kírun náà má kàn máa kí لأن دعاء صائم بسجابة أدعى ترى صائم بسجابة أن شاء الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا Al-Yamin commercial wà ní Abẹ́òkúta ilé ẹja tó lálàáfíà tó gbádùn tó yanjú wọ́n ń fọ́ ní àwọn ẹja bá fẹ́ ra ẹja bíi sandin fòté panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní Ṣàgámù fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímọ̀ àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ Al-Qur'an àti àgbóyẹ̀sìn tó yanjú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn dọ̀kítọ̀rọ̀ wa wọn náà ní o oh eight o oh, thirty five seventy five fourteen sixty six facebook page wa ní Da'watul Haqq Lẹ́mẹ̀ Abẹ́òkúta.